kò ṣeé ṣe kí àtọ̀húnrìnwá jẹ́ alága lórí wa àwọn aráàlú Òdìgbò àwọn aráàlú ìjọba àbílẹ̀ Òdìgbò ti ń fẹ̀hónú hàn sí ìyàwó gómìnà ìpínlẹ̀ Ondo arábìnrin Betty Akeredolu lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó fẹ́ fi tipátipá fa alága fún iṣẹ́ ìjọba àbílẹ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde rẹ̀ lágbègbè náà lé àwọn ọmọ onílùú lórí látìgbà tí ìjọba ti dárúkọ ìjọba àbílẹ̀ ìdàgbàsókè Òdìgbò gẹ́gẹ́ bí ọ̀kan lára ìjọba àbílẹ̀ tuntun mẹ́tàlélọ́gbọ̀n tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ nípínlẹ̀ Ondo lára kò ti rọ okùn tára kò sì rọ adìyẹ mọ́ káàkiri agbègbè náà ohun tó sì ń fa awuyewuye yìí kò ṣẹ̀yìn bí wọ́n ṣe ní Betty kò fẹ́ gbà rárá láti yí ìpinnu rẹ̀ padà lórí ọ̀rọ̀ abilékọ Nwaamara Ucheria tó fẹ́ kéde orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí alága gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nípínlẹ̀ ẹ̀kọ́ náà ìyẹn Imo lẹ́kùn ìlà oòrùn orílẹ̀-èdè yìí ni Ucheria àti Betty Akeredolu ti wá òun sì ni kánsílọ̀ tó ń ṣojú àwọn èèyàn ìlú ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ òdígbò lọ́wọ́lọ́wọ́ aṣòfin tẹ́lẹ̀ rí kan níjọba ìbílẹ̀ òdígbò ẹni tó ní ká forúkọ bo òun láṣìírí ni òun náà fi gbogbo ara tako ìgbésẹ̀ yìí ó ní lóòótọ́ làwọn èèyàn òdígbò fẹ́ràn àlejò púpọ̀ ṣùgbọ́n òwe tí Betty ń pa fáwọn nípa ìgbésẹ̀ tó ń gbé lọ́wọ́ òun ni pé kò sẹ́ni tó kújú òṣùwọ̀n láti di ipò alága fún ìṣèjọba àbílẹ̀ mú ní gbogbo àgbègbè òdígbò Tóyọ̀sí Adéṣínà ló ń jábọ̀ ròyìn fúnkàn amóhùnmáwòrán Wisdom Yard